أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الكتاب أن ينزل الله من فضله أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا قالوا قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه ويكفرون بما وراءه وهو الحق مصدق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قل وادك فو في ألانتونيكي رمضان من قبنك وكاوا láyé àti láàyè ọ̀rọ̀rùn àti lálàáfíà olùwàkọ́mọ́sá kàwá kúnná àwọn tí yóò sin lọ́n bó ti fẹ́ nínú rọmọdọ́nà yìí kó sì gbà á lẹ́sìn fún wa kó wá jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé àti ààyè rọrùn lẹ́yìn náà tọrọ kí a ti gẹ̀ fún annabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni bá ń tẹ̀lé àná annabuwa muhammad sallallahu alayhi wa sallam àti òbídìgbò alkiyama olùwàmọ́sá kàwa náà kúnnú àwọn tí ó sòrí rẹ̀ bẹ́ẹ̀ àmín ìjókòó wa gẹ́gẹ́ bí àti sábà máa ṣe báwẹ̀ bá dé pé a dá kíra a kíra tá ń kà tẹ́lẹ̀ a dá dúró láti lè dún má kíké al-Qur'an al-Karim torí pé oṣù Ramadana gbogbo ọjọ́ ló yẹ kí mùsùlùmí ó jìnnà sí al-Qur'an al-Karim àmọ́lùwà ròyìn al-Qur'an ròyìn Ramadan pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù Ramadan lolúwa sọ al-Qur'an al-Karim kalẹ̀ láti lawhil mahfuz ila sama'i dunya bákanáà annabuwa Muhammad sallallahu alayhi wa sallam ń bẹ pé jibrilu a máa wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí ó máa fọ alukur'an alkarim yudarisuhu alukur'an yóò máa ké yóò máa tọ alukur'an pẹ̀lú anabuwa muhammad sallallahu alayhi wa sallam olùkọ́ lábẹ́ eléyìí náà bí a bá ní nínú àwẹ̀ kò sí pé alukur'an alkarim òun ni a máa túmọ̀ ọba àmúbẹ́ẹ́ ọlọ́nkọ́ mọ́sáàjì ó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa o ọlọ́nkọ́ ṣe wá lẹ́ni tí ntọ́lọ́mbá ní ká gbọ́ nínú túmọ̀ ọ̀rọ̀ ẹ̀ àyẹ̀jẹ̀ aláwo hujjata lana la alayna ọlọ́nkọ́ ṣe ní tẹ́mi pẹ̀lú rí ó lè máa wípé ah, alhamdulilayi tọ́lọ̀ ní ń gbọ́ pé ọlọ́run wí báyìí ah, mo dúpẹ́ fọlọ́run tọ́lọ̀ ní ń gbọ́ pé àti ọlọ́run rí báyìí ọlọ́run má jẹ́ ọjẹ́ balẹ̀ jọ aburú lórí èmi àtiwọ́ pé ìlú wọn náà wà ń bẹ́ẹ̀ ìbọ̀ wà ń bí wọ́n ti ń ké tẹ̀síìrù báyìí ìtumọ̀ balẹ̀jọ́ lórí èèyàn nu ọlọ́nkọ́ sọ wà ń bẹ̀ o àmọ́ méjèèjì náà ni ó tẹ̀lẹ̀ ọlọ́nkọjá wọ́ wà nú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ tí kùránì ó jẹ́ balẹ̀jọ́ dáadáa fún ọlọ́mọdé ó jẹ́ balẹ̀jọ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa. níbi tí ọlọ́run ti ní kí adánu dúró láàwẹ̀ tó kọjá òun ni àyà ọgọ́rin ó lé mẹ́ta nínú suratul Baqara níbi tó lùwà ti ń sọ ìtàn àwọn Banu Isra'il tá a sì ti wí fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà pé ìtàn al-Qur'anil Karim ó nídìí tó lùwà fi ń pàtàn fẹ́mi àtiwọ́ o ìdí pàtàkì tọ́lọ́n fi ń pàtàn fún wa nínú al-Qur'anil òun ni pé bí àwọn ti fẹsẹ̀ gbé ẹ̀yẹn má fi gbé o irú èyí tí wọ́n ṣe tọ́ dáa kọ̀ bá dáa bẹ́yìn náà bá lè ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ìtàn pípanú al-Qur'an al-Karim ni olúwọ̀ pàtàn kákan máa gbádùn tàn àbí àkàn máa rẹ́rìn àbí wá sọ̀tàn yìí di ń tá máa fi ṣe tíátà àdánwò tó tún páyé lónìí nù ìtàn al-Qur'an al-Karim ìtàn tọ́lọ́ ń fẹ́ kémi rẹ káwòye sí i ká lè kọ́gbọ́n lọ́nà méjèèjì èyí tá a bá rí ipá wọn tó ṣáájú wá ṣe tó dáa káwa ló gbìyànjú ká ṣe èyí táwọn ṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀kọ́ nìyẹn fáwa káwa náà má sì rú ẹsẹ̀ bẹ́ẹ̀ gbé nípa báyìí a tẹ̀síwájú báyìí lórí bọ́lọ̀ tí ń ṣe hikaya fún wa àwọn Banu Israila irú kí ni wọ́n dánwò irú kí ni wọ́n gbéṣe irú kí lọ jábọ̀ ẹ̀ olùwànsọ báyìí nù àyà ọgọ́rin ó lé mẹ́rin nínú suratul baqara nínú al-Qur'an al-Karim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون àti sọ fúnra wa pé nínú kọ̀wáìdù tafsir ọ̀ní gbogbo bí tá a bá ti rí wà íz wà íz àwọn àlùfáà ní àwọn àlùfáà ní tafsiru wọn ní hunalika mahdhufun àmọ́ ń tọ́ bá jẹ́ mahdhufu nínú èdè lárúbáwá àìpé ní mahdhufu nínú alukur'an alkarim àbí ń tọ́ba jẹ́ ziyada àìpé ziyada àwọn àlùfáà máa wá pè ní sílàtún kí ni tí ọ̀pamọ́ tí ìdí òfin wa gbọ́yé ni pé ìwà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam zakirhum ran wọn létí ìdí nígbà nǹkan bá ìṣẹ̀lẹ̀ òní ọmọ dọ̀bí ta wílẹ̀ kan pé ìtumọ̀ tanu nínú alukur'an karim olùwà ní kàndẹ́bì sọ́fà alukur'an rán kọ́ra wà lùmọ̀ rẹ̀ létí. wàyí akọ́dúnà mìsà kọkùn olùwà ní àwọn bànú ìsọ̀rọ̀ìlà àyà tó ṣáájú àyà yìí akọ́dúnà mìsà kọ̀bàní ìsọ̀rọ̀ìlà láta àbùdúnà illallah olùwà nínú àdéhùn nínú májẹ̀mú tá a gbà lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì ni pé ẹ̀ ní sin ọlọ́run míì àfolúọba nìkan wàbíwálidéyìn ẹ̀sánà kọ́dẹ̀ ẹ̀ máa ṣe dáadáa sí àwọn òbí yín àyà náà lọ́bi tó dé gẹ́gẹ́ bá a ti kà á olúwa wọn rán àwọn ọmọ Ísírẹ́lì létí wàhíd àkọ́dúnà mìíràn kọ̀ọ̀kún mìtáàkù mi làgbà lọ́dọ̀ yín yìí la ta'buduna illa Allaha wa bil walidayni ihsanan wa dhil qurba wal yatama wal masakin àmọ́ ń jẹ́ yìí nìkan làdéhùn tí ń bẹ láàrin àwa àtẹ̀yìn ọmọ ìsírẹ́lì kàlà wà ìdí àkọ́dúnná mìsáàkọ̀ fún ẹrántí o àdéhùn míì ti ṣáájú májẹ̀mú míì ti ṣáájú mìsáàkọ̀ fún ní ntọ́jẹ́ tìyín májẹ̀mú bàbá pé nǹkan ní májẹ̀mú kò ṣeé ṣe àfi kọ́ jẹ́ pé láàrin èèyàn àtẹni tá a dá májẹ̀mú fún òun lolúwa fi ní akhadna mithaqakum àwa la ẹ̀yin lẹ àdéhùn fún wa kí ni àdéhùn táwọn ọmọ Ísírẹ́lì ṣe kí ni ẹ májẹ̀mú tí olúwa ọba gbà lọ́wọ́ wọn látàfikúnà dìmà akùn òde ní wàlá tó kìrìjúnà àǹfúsàkùn mẹ́ndìyàríkùn olúwa nínú àdéhùn májẹ̀mú àárín àwa pẹ̀lú yín ni pé látàfikúnà dìmà akùn ẹ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ àwọn yahudi ambele aluma nabi wa muhammad sallallahu alayhi wa sallam la tasfikuna dima'akum ẹ gbọ́dọ̀ tẹ̀jì ara yín sílẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam báwọn sọ̀hádà anabi ti mọ́lọ́n tó tí wọ́n sì jọ́ga wa nù ìsìláàmù. No àwọn kankan ń bẹ tá nẹ́bí ń rò pé ọmọ nìyàn lè fẹ́ gbé wọn sí ìwọ̀n ń kìlọ̀ rẹ̀ fún wọn látọjú ayé rẹ̀ sallallahu alayhi wa sallam nínú àhàdìsù tó pọ̀ lànẹ́bí ọmọ sọ pé la tarji'una ba'di kuffara yadribu ba'dukum riqaba ba'din ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ o ba'di lẹ́yìn tó wà nẹ́bí ọba sí tó ṣe pé ní ẹ̀yin fúnra yín náà lẹ́ẹ̀mọ́ wá gbé ogun ọ̀tẹ̀ kára yín mọ́lé tí ẹnìkan máa pa ẹnìkejì nínú ẹ̀yin mùsùlùmí àti bólúwa ti ní káwọn ọmọ ìsírẹ́lì ọmọ dán wò ó wí bẹ́ẹ̀ fẹ́mi àtiwọ́ náà àwọn ọmọ ìsírẹ́lì nìkan ká déhùn yìí wà fún kí ló dé tá a fi mọ̀ bẹ́ẹ̀ òun ni kọ́ ìdá ńláńlá táwọn alfáà gbé kalẹ̀ pé ṣẹ́rù mọ́nkọ̀bìlánà ṣẹ́rù lánà máàlám nùnà ánìhù fi ṣẹ́rù ìyá ṣẹ́rù mọ́nkọ̀bìlánà ṣẹ́rù lánà òfin tó lùwà bá ṣe fáwọn ìjọ tó lọ ṣáájú àwọn àlùmọ̀ nẹ́bí ọkà wa náà èyí tí ọba ní kàn wá ànábì tọ́lọ́run ránṣẹ́ mi àti wọ́n sọ pé ń eléyìí ọ̀kan ẹ̀yìn àmọ́ gbogbo tó bá jẹ́ ṣẹ̀rí àfáwọn ìjọ ànábì musa ànábì ayisa ànábì daoud ànábì suleiman ní gbogbo àwọn ànábì ọlọ́run aleyhimusalatu wasalam kọ́ ìdánù ṣẹ̀rí torí pé ìsìláàmù kan náà lọ́lọ́run fi ran gbogbo àwọn ànábì ọlọ́run òun là nẹ́bì júwe pé iṣẹ́ kan náà làwọn wá jẹ́ èyí wá sí tí wọ ẹni ààrẹ ànábì musa ààrẹ ànábì isa ààrẹ ànábì muhammad sallallahu alaihi wa sallam ànábì wá júwe lọ́nà tí ó yé wa ó ní ikhwatun li alad kọ́dà bí ìgbà tí fámìlì ẹ̀yọ̀ kan bàbá kan ló bí ọmọ tó pọ̀ àmọ́ ìyá oríṣiríṣi ni òbí wọn nínú sẹ̀rí ọlọ́run ìfúwà tún ọmọ kíni wọn ọmọ ìyá náà làwọn pè wọn àmọ́ àárí túmọ̀ yorùbá ni arabidike wùdí fẹ́ máa da ẹ̀rí pé àwọn yìí wòye sọ ọmọ ìyá àmọ́ ìfúwà tún ká tu bẹ́ ọmọ ìyá ní àbọ̀mọ bàbá ẹ dákun káyà táàrin èmi díẹ̀ àti wì náà pé lọ́pọ̀lọpọ̀ tá a bá ń túmọ̀ alukur'an karim ẹ má jẹ́ àgbàgbé pé yorùbá kọ́lọ̀ ń fi sọ alukur'an kalẹ̀ o èyí tá a bá ti rí i pé yorùbá tá a fẹ́ fún yìí kò ní kún tó káfàlàyé kún ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní a máa tú ẹ̀ẹ́kíwà àkàwọ́ ikùn àbí nkankan ní alukùránì pé àwọn ọmọ ẹ̀yà yín àwọn ọmọ ẹ̀yà yín lẹ́yìn tí ó sì tún máa bẹ́ẹ̀ ikhwa nu al-Qur'an al-Karim oríṣi ọ̀nà mẹ́ta ni gbogbo wọn ni Qur'ani ó pè ní ikhwa bẹ́yàn bá jẹ́ ìyá kan àti bàbá kan ló bíyàn kí ni Qur'ani ó pè wọ́n ọmọ ìyá ìdáwó pè lọ́mọ ìyá ọmọ ìyá ni wọ́n lóòótọ́ bí bàbá bá pa wọ́n pọ̀ tí ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọn kí ni Qur'ani ó pè wọ́n ikhwa bí ìyá bá pa wọ́n pọ̀ tí bàbá ò pa wọ́n pọ̀ kí ni Qur'ani ó pè wọ́n ìkùwà àwọn àdájọ́ wọ́n lè wá máa yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ọ̀rọ̀ mìíràtù lápẹjúwe ọ̀rọ̀ ogún jíjẹ a máa wá pé ta àti bàbá pa wọ́n pọ̀ ọ̀tọ̀lẹ̀tọ̀ tiwọn ta ni bàbá nìkan pa wọ́n pọ̀ tí yóò dà wọ́n pọ̀ ọ̀tọ̀ ni ẹ̀tọ́ tiwọn nínú ogún ta nìyá nìkan papọ̀ tí bàbá ọ̀ pa wọ́n pọ̀ ọ̀tọ̀lẹ̀tọ̀ tiwọn kádó lórí eléyìí ká padà sórí ikhwatun li addad ànábì ní àpèjúwe àwọn ànábì ọlọ́run òun nìyẹn iṣẹ́ kan náà ìsìláàmù kan náà lolúwa fi rán wọn òun ló fi jẹ́ pé kọjọ́jú bàbá ike sharon man qablana sharon lana àmọ́ kọ́ìdù ti ń bẹ́ ń bẹ́ àyàfi ti ń bẹ́ ń bẹ́ òun làwọn àfáà ti ké fún àwọn o ńjọ́ tí a bá ti wá rí iṣẹ́ tà nẹ́bí jẹ́ fáwa sọ̀lọ̀lọ̀ sọ́lọ̀ ń pẹ́tọ̀ ọlọ́run fẹ́ kó rí báyìí láyé ànẹ́bí Musa kò fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́ láyé ànẹ́bí Isa ọfẹ́ orí bẹ́ẹ̀ láyé ànẹ́bí Isa kò fẹ́ orí bẹ́ẹ̀ mọ́ láyé ànẹ́bí Muhammad sọ̀lọ̀lọ́hu gbogbo ẹni tí ọba máa fi bíbélì ṣe wá sí ọláàlá o gbogbo ẹni tí ọba máa ké àtàwọ́rá fáwọn èèyàn ọlọ́run sọ nù sàbúrà ọláàlá o ntọ́ba wà nù sàbúrà tọ́ba ti ń bẹ́ nù alukur'an kẹrì mùmú ọ̀hún ní sáré-hùn tiwa ẹ̀rí ìtọ́ba ti yàtọ̀ kèé ṣe tiwa nípa báyìí àkàdúnà mẹ́ta kọ̀ọ̀kan nínú sẹ̀rí àti wọn tó jẹ́ tiwa náà tí ò sí yàtọ̀ mẹ́ òní látẹ́sì kúnà bìmá àfún olúwaṣẹ́ eléwọ̀ mùsùlùmí sí mùsùlùmí èèwọ̀ ni kẹjẹ mùsùlùmí ọkọ̀ dàálẹ̀ lọ́wọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ èyí tí ń jádà pé kí mùsùlùmí ó ṣekú pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́dà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam júwe rẹ̀ lọ́nà míì tó lágbára tó bá ní lẹ́rù anabi ni idha tawajaha al-muslimani bi sayfayhima falqatilu wal maqtulu fin nar gbogbo ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí mùsùlùmí bá fi lè fadà yọ àbíbọn àbí gbogbo tí wọ́n fi pààyàn ègéǹsì mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tóun náà mú délé yìí náà mú amọ̀fẹ́ nìkan náà ni ó yà wọ́jú ẹnìkan lọ́nu wọn ànábì láti ẹni wọn pa àtẹni ó pààyàn ọmọ ẹ̀nà ni wọn. gbogbo eléyìí ọ̀dà bí ìgbà tó pé àbí àgbọ̀rí àbánkọ̀rá ni ó sọ bẹ́ẹ̀ àbí àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam fún wa ẹlòmíín wá ń gbébọn nù mọ́sálásí lónìí. Masalasi àpé ilé ìjọsìn ní o masalasi lẹ́lòmíì tí lóun fẹ́ ṣe jihadu àwọn wo ni ó pa àwọn tí ń ṣe la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam inú àwọn àsìgbọ́ ni pẹ́lú omi ò ní gbogbo àwọn yìí wọ́n kàn ṣe la ilaha ní kèfèrí ni wọ́n wọ́n wulẹ̀ ń kírun ní kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n ní ti torí pé kí ni wọ́n ń ṣe mọ̀lúdì wọ́n ń fa tẹ̀sùbá kí ni kí tó ni ẹ wọ́n ń ṣe zikiru jàmáyí gbogbo tí wọ́n kà kalẹ̀ yìí ti lànà nẹ́bí lóòótọ́ sallallahu alayhi wa sallam tá nẹ́bí eku láyé kọ̀ fa tẹ̀sùbá ọ̀rọ̀ ẹ̀mẹ́jà gbọ́kọ́ tá nẹ́bí eku láyé kò ṣe mọ̀lúdì tá ànábì èkó láyé a máa wá dárin mọ́sálásí ànábì èsè a máa ń jẹ́ gbogbo ẹsẹ̀ tó bá ti yẹ lọ́yẹ̀ sínú nánú ìsìláàmù kálà kò rí bẹ́ẹ̀ alìsìláàmù yazidu wa yankusu àwa ká gbé kalẹ̀ bẹ́ẹ̀ olúwa ló gbé kalẹ̀ ẹ̀rẹ́ ajá máa rántí ọ̀rọ̀ ọlọ́run ní suratul mulki ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir sẹ́ni ọ́ dẹ́dọ̀ ọmọ tó ń dá olúwa ń bi èmi àti wọ bẹ́ẹ̀ pé ká jòkó jẹ́ mìlàkà ìwà bá fẹ́ gbé wa kọjá làǹgbà míì ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir àti ẹ̀yin lẹ́ júwe ẹ̀dá ọlọ́run fọlọ́run pé wọ́n lè ṣerú nǹkan báyìí wọ́n lè wúrú wà báyìí olúwa láwa dáa lára ń tọ́lọ̀ ń mọ̀ mọ́mọ́ anábì ádámà ni pé ìmánu yazidu wa yankusu ìmánu ọmọnìyàn máa ga yóò sì máa ṣe kínní yóò sì máa fà ọlọ́nkọ́ kẹ̀mí àti wọ́kúnnú ẹni tí ìmánu rẹ̀ ó máa lékún májẹ̀ ìmánu wọ́n máa dínkù torí ewu ni torí bí ìmánu bá máínọ́ọ̀sì máínọ́ọ̀sì máínọ́ọ̀sì ńjọ́ tí ó tàn yányá o lè má màmá òun ni kéèyàn máa wá pé wọn kò ti ní máa ní máa lékun máa dínkù bí tòun bá dínkù náà kò ṣe nǹkan kan ó ṣe o torí ẹja gbọ́ yé àpé àpé kí máa ní ọmọ yọ dá o àmọ́ nẹ́tí ọmọ ànábì ádámà tó lúwa lóun ti mà òun nù ìmánu yẹ̀zídú wọ̀yànkóso òun ni ò lè jẹ́ kémi pẹ̀lú rí ó ti dédé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu kò ṣeé ṣe anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn sọ̀hábẹ́ òun ìmánì tí wọ́n ju tiwa lọ. nípa báyìí mo ní ǹjẹ́ gbogbo bẹ́sẹ̀ bá ti yẹ ló ti yẹ sínú ná kò rí bẹ́ẹ̀ nínú ìsìlámù àwọn ẹsẹ̀ kan yẹ tí ó yẹ sínú ná lóòótọ́ olúwa sì ti júwe fún wa nẹ́bí náà ṣàlàyé irú ẹsẹ̀ wo ni bọ́ bá ti yẹ tó yẹ sínú náà òun ni àṣírùkù bìlà àṣírùkù bìlà níbi èèyàn bá ti pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run kọ́ sálà míì mọ́ iná ni àfúbọ́ bá túbá kó tó kò láyé torí kọ́dà béèyàn bá túbá àṣírùkù ọlọ́run ó forí jìn o torí lómi máa gbọ́ àyà iná lọ́hà láyà gbúfìrù áyín yusraka bíi pé olúwa lòun ò ní forí jẹ lẹ́bọ ńkùn bí ọba tú bá tẹ kú ò láyé ìtumọ̀ ayá nù àmọ́ bẹ́ẹ̀ lẹ́bọ bá tú bá tẹ kú ó ké bí ó tú bá tẹ ọ̀bẹ bọ kú yẹ bírò lọ́hù làwù olúwo forí jẹ o kílẹ̀ rí ẹ̀ jantirẹrẹ òun lọ́lọ́run ṣe forí jẹ Umar ibn al-Khattab ọ̀gá ẹ̀mí àtiwọ́nú ìsìlámù gbogbo àwọn sọ̀hábé tí wọ́n bí sínú ẹbọ òun lọ́lọ́run fi ṣe wọ́n lọ́gàánú ìsìláàmù ńgbà ọlọ́run ni wọn ò tú bá lópin ìgbà tí wọ́n ṣe kíni tí wọ́n ń láyé. ẹsẹ̀ kan tó lè yẹ tí ọ̀tá àlà rẹ̀ àfi ná kọ́lọ̀ ń sọ wá ń bẹ̀ òun ni ẹbọ ṣíṣe pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀yàn bá ṣe kíni bọ́ba bá bẹ́ẹ̀. àmì ẹ̀rọ àwọn ẹsẹ̀ kan máa yẹ aláyàlamu man khalaqa wa huwa al-latiful khabir áà kò tí ì yẹ̀ sínú ná ìyẹn ni kó ń tọ̀ wọn ò tí ì di kíni kèédi kèfèrí mùsùlùmí tí ìmánì rẹ̀ ń yọ ni. aya al-Qur'an al-Karim nínú suratul eh, suratul Anfal kọ́ liyazdadu ìmánan ma'a ìmánì ara ẹ̀rí ziyadatul ìmánì wa nuqsanu ẹ̀rí nùksọ́nù rẹ̀ ziyádànù ẹ̀rí nùksọ́nù ní pé láyé zini záàni ṣína yẹ zini wàhúwà mọ́mìnù láyé zini záàni ṣína yẹ zini wàhúwà ẹnìkan ní gbọ́ pé látàkọ̀rọ̀ bú zina má débi ìsìnà bèlè pósè káwá ká sìnà máa lọ́wọ́ ìmánì rẹ̀ lọ́yọ́ bọ́ bá pé kò ní ronú sìnà kọ̀ pọ́síbù òun làwọn màláìka ara nẹ́tọ̀ tí wọn nù láyà súnà lọ́ha lè anna ìmánà hùn láyà ń kù ìmánà màláìka sí láyà ń kù sí gbogbo ẹni tí ìmánì rẹ̀ bá ń wà ní hundred percent kò lè sẹlọ̀n kò tiẹ̀ ní kò ní ronú rẹ̀ dépò yọ sẹlọ̀n àmọ́ tọ̀bí àtọmọ ànábì ádámà kan tọ̀bí àtọmọ ànábì ádámà ni pé yazidu ìmánì wàyà nkóso ìmánì ọmọ ga yóò sì máa ṣe kíni yóò máa lọ àmẹ́wu ni o kí ìmánì ọmọ ṣe kíni kọ́ máa lọ òun làwọn àfáà ṣe ṣèwádìí ìjìnlẹ̀ pé bímọ yazidu ìmán wà bímọ yẹn nkóso kí ni máa jẹ́ kí ìmánì ọ ga kí sì ni máa jẹ́ kí ìmánì ọ yọ torí bẹ́ẹ̀ yẹn bá ti mọ̀ ọ́ yọ wàá mójútó èyí jẹ́ kí ìmánì ọ ga ni òun ni ọmọ ṣe èyí tí ó jẹ́ ìmánì rẹ̀ ọmọ ifà máa jìnà sí alákọ̀dọ̀rẹ̀ tọ́ọ̀kọ̀ bọ́ọ̀bá ti lágbàmà kí ni máa jẹ́ ìmánì ọ̀gá alìmánu yazidu bi tọ́à alìmánu yazidu bi tọ́à gbogbo ọ̀nà tí yẹn bá fi lè máa tẹ̀lá òfin àtàsí ọlọ́run ìmánì rẹ̀ ń gòkè ni wọ̀yẹ́ ń kú sú bìlmàṣíyà ẹ̀sẹ̀ ní máa yọ ìmánì ẹ̀sẹ̀ ní máa yọ ìmánì òun làwọn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké míì tí wọ́n kà kún ní ń yọ ìmánì rẹ̀ ẹlòmíì lápẹjúwe náà àwọn ọ̀nà kéékèèké tẹlòmíì lè mọ́mọ́ wọn náà lọ ń gbọ́ rédíò ọ̀fẹ́ gbọ́ròyìn rédíò kwara bí rédíò bí ọba wulẹ̀ wọ́n gbọ́ wọ́n sì ṣèròyìn tán wọ́n gbé ṣètọ́ nì ọ̀hánà ilé àwọn wọn gbé sí fúnra wọn àmọ́ wọ́n lọ ń gbọ́ ìwọ ló ní mọ̀ yọ́ mọ̀ ṣe kí ni yọ́ mọ̀ lápá ìṣẹ́jú kan lọ gbọ́ lónìí ńgbọ́ bá di ọ̀la ṣètọ́ ni ó sọ fún ọ pé gbọ́ díẹ̀ sí o ní mọ̀gbà tí wọn náà mọ̀ rẹ́ǹtì kásẹ́ẹ̀tì ní ẹ̀kíríẹ́ǹsì ọmọ ní nature ọmọ òun làwọn afáàṣe wá fọ́múlà ní pé al-imanu yazidu bẹ̀tọ̀ à wọ̀yà ń kóso bẹ̀rẹ̀ máa máa dún ní má tẹ̀lé tọ́lọ́ á wọn lọ́lọ́ ní àṣẹ nǹkan báyìí má bu ẹnìkan pé wàhálà rẹ̀ pọ̀ o yà wọ́n tún ti ní kíní ọgbọ́ Abubakar Siddiq radiyallahu ni ọgbẹ́ mi pẹ̀lú rẹ̀ anabi dìde ń jọka anabi ní ta ló ṣe nǹkan báyìí lónìí Abubakar ní àná ta ló jí ti ń gbààwẹ̀ lónìí Abubakar ní àná man at'ama al-yawma miskina tá ń ti fún aláìní ló ń jẹjẹ Abubakar ní àná táǹtì lọ kí á láàárẹ̀ lónìí Abubakar ní àná torí bá ń bá ń pẹ́ Abubakar lọ̀gá ọmọ kìí ṣe ọ̀rọ̀ arékọ́ o radiyallahu ta'ala anhu ní gbogbo nǹkan wọ̀nyí dókun ìgbà tí yẹn bá ń dún ní mọ́tọ́ à ìtẹ̀lé tọlọ́hún àkọ́kọ́ tó gé níbẹ̀ ni pé ìmánì ò ní dínkù yóò máa ṣe kíni yóò máa lékun ni ẹ̀yìn bá sì fi ń sún mẹ́tẹ̀ sí ń lo oko ẹ̀sẹ̀ yanqusu al-imanu bil ma'siyah nípa báyìí tá a sọ débẹ̀ ni pé ǹjẹ́ gbogbo ẹsẹ̀ tó yẹ nínú ìsìláàmù lọ́yẹ̀ síná là àmọ́ lọ́ọ́ má jẹ́ ẹsẹ̀ mi rí ọmọ ẹyẹ kò sẹ́sẹ̀ yíyẹ tó dá o kẹ́sẹ̀ ọmọ dúró lórí ìlànà ọlọ́run àti tànẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful nítorí ẹ̀ ní ẹ èyí tí ọba wa sọ mùsùlùmí dirú níta nẹ́bi wí yadribu ba'dukum riqaba ba'din ọ̀tàkùnfin ọlọ́run o wa'id akhadna mithaqakum la tasfikuna dima'akum èèwọ̀ ni ẹ̀rí bọ́lọ̀ ti ọlọ́nla mẹ́lẹ̀ tí ò rújú rárá náà àwọn àyà tí o pé ní kódé èèyàn nídìí kọ́ wá tí ọ̀rọ̀ jẹ́ gbọ́ yé wa ma an yaqtula mu'minan illa khata'a ma kana koleto ma kana kò bojumu ma kana kò ṣe gbọ́ li mu'minin an yaqtula kawa gbọ́ kí tanpa abdullahi tanpa muhammadu muslimi pé abdurrahman ni abdul mu'min ni ah Olúwa ni ma kana koleto kò ṣe gbọ́ kò yẹ bí ìsìláàmù bá kù lára àyàn kábàárù ẹ̀ lọ́rọ̀ ìlà fàtọ̀ à ẹ̀tún wo àláyà àlámú mọ̀nìkọ́lákọ́ wàhúwàlẹ̀ bọ́lọ̀ ń bá dúró ń bẹ̀rù tí ò pé ìlà fàtọ̀ àdáràn àmúlùwà tí ń jí óyé wa pé àláyà àlámú mọ̀nìkọ́lákọ́ wàhúwàlẹ̀ fi ìfòlùfàdì ẹ̀yìn lẹ́jú yàrá yín fóun tóun dá yín ó ti mọ̀ pé ìlà fàtọ̀ àfitọ́ bá ti ṣe o olùwà wa yọ àyè yìí òun lẹ màkàna kọbaamu kọyọ wọn Ọlọ́run nú amúlẹsẹsẹ xatọ an kò sí ìdí òun là ń pè ní alikọtulu alikọtọ bẹ́ẹ̀ bá wa ṣe é ṣe pààyàn ẹ ìtanràn wa ń bẹ fún nínú sẹríà tọlọ ń sì forí jìn bọba ti ọba ronú pé wàdà tó sì ṣe ń tọlọ ń fẹ́ kí o ṣe nípa báyìí látẹsí náà dìmá àkùn ẹ̀dàkùn gbogbo fatiwa tí ó bá takọ àyà yí ẹja afurasí o kàmọ̀rántí àpé kí èèyàn ó ṣe bí dí àdáa bọ́ àwọ̀ tí ẹ̀ṣẹ́ gbígbẹ́ ń gbátá nẹ́bí ní kúlò bèdè átín dọ̀láàlà kúlò bèdè átín dọ̀láàlà gbogbo bídíà ni ọ̀dá anù gbogbo bídíà àmọ́ gbogbo anù kéèyàn máa torí ẹ̀ di kẹfẹ́ rí ìwọ́tọ̀ ń parọ́ ní dọ̀láàlà ni dọ̀láàlà ni rọ́ àbí ọ̀nà mọ́ torí opposite dọ̀làlà ní gíní alhuda kò sí ẹ̀sùn kan lẹ́yìn àpò méjèèjì ni alhuda wà dọ̀làlà irọ́ pípọ̀ ọ̀nà mọ̀ ni àbí ànù ànù ni ó lè jíjà sínà ṣíṣe àmúgbẹ́ ní ọba ṣe sínà ní lọ náà àà kò rí bẹ́ẹ̀ aláyà alámùmọ̀ nìkọ́lákọ́ wọ̀húwọ̀n ọlọ́wọ́ jẹ́ ń ẹjá kílẹ̀ àrìn kan náà kódò ó lè wọná ó lè tọ́ná wò èèyàn lè tọ́ná wò nítorí ìzìnà àmọ́ náà máa gbébẹ̀ lọ gbére nítumọ̀ tàwọn kẹfìrí khalidina fiha abàdá gbogbo bí ẹ bá ti rí tọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ àwọn kẹfìrí ní bá wí ara ń táwọn àfáà máa kìlọ̀ fún wa nù ìpè láyàmbági kọ̀ lẹ́tọ̀ọ́ kéèyàn ó gbé ayatun nazalat fil kuffar ayatọ́sọ̀kalẹ̀ tọ́lọ̀ ń fi ń sọ̀rọ̀ àwọn kíni àwọn kẹfìrí wọ́tọ̀tìbíkùhá alẹ́ mùsùlùmí kẹ́yìn ọmọ wa lò lórí ẹni tí ì ṣe kẹfẹ́rí kọjọ́ra wọn. gbólúwa bá sọ̀rọ̀ ti kẹfẹ́ ẹ lọ wá ayà lùkọ́ gbóbi ọlọ́run bá ti ní káàlì dínà fi ha tó tún fi ábàdá sí ọ̀rọ̀ àwọn kẹfẹ́rí nù. torí pé kò túmọ̀ pé yẹn wọná pé kẹfẹ́rí ni gbogbo yìí ń ta kàkálẹ̀ yìí nísìnyí èyàn ń ṣe ìsìnà ń jalè ó ṣe olúwa lóhùn èsì ọba alábòsí ẹnìkan jí ń gbà tó ti jí láti àárọ̀ tiẹ̀ ó jí sẹ́sìn ọlọ́run ìmánì tiẹ̀ ń ga ní kọ̀ lọ́lẹ̀ ìmánì tiẹ̀ sì ń lọ́lẹ̀ ní kọ̀ ga ẹnu àánú tá lọ́hùn ṣe fún wa ní pé ànẹ́bí ní bọ́ bá yọ yọ yọ yọ yọ tó kú kí ni harudali tó yọ tí òjò ọmọ náà gún àdúgbò làwọn àgbàlagbà máa túmọ̀ rẹ̀ lẹ́ Yorùbá tí ọba ju tó kéré yẹn yẹn lọ ni wọ́n fẹ́ wí anabi nírú ẹni bẹ́ẹ̀ dákàlà aljanna dákàlà yọ wà aljanna àmúlẹ̀mọ́ tètè wọ́ o torí ẹlòmíì ọmọ ẹdùn rẹ̀ nínú pé wọ́n ti ní gbogbo àwọn làwọn wà aljanna má bẹ lọ́hùn iná sẹ́kọ́ndì kan iná sáníyà kan iná sẹ́jú kan iná wákàtí kan iná ẹjọ́ kan ọlọ́mọdé mi rẹ̀ ọ́ tọ́ sí tẹ bá gbọ́ bá anabi ti júwe iná kọ́dà sẹ́kọ́ǹdì kan èèyàn ní bẹ lọ́hùn rẹ̀ àmọ́ yàtọ̀ nu ká gbọ́ kùránì yé ká gbọ́ hadithi yé lápòjú anábọ̀ muhammed sọ̀sọ́lá àwọn kankan bẹ́ẹ̀ tá anábì ní finnar ma asfala kàbẹ́yìn ní fàfi fàfinnar ìtumọ̀ ẹ̀ ní pé tí ọ̀dá ní iṣẹ́ ọmọ náà ni àmọ́ ìjọ sọ̀rọ̀ yẹn di kẹfẹ́rí là òun làwọn àlùfáà ní ìran mẹ́ta lèèyàn lálìkìyàmà àwọn kan bẹ yadkhuluna aljannata bila hisab nínú àna ọlọ́run wọn láàyè máa rìn kórí ọmọ ṣèkínní kórí ọmọ mi àdìsí ìtọ́jọ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ anabi sọ àṣọlám ní man husiba alhisabu uzziba ẹni ọlọ́run bá sàkáǹtì ẹ̀ yóò jí àkọ́sọ́nà náà ẹni ọlọ́run bá ṣèkínní torí kẹlòmí ẹlòmí ń sọ̀rọ̀ tó ju lẹ́nu lọ pé áá níbi táwọn bàbá ṣe dé yìí màláìkà wo ni ó bì wọ́n gbé kìnní níbo níbo anábìlẹ́ni ọlọ́run bá lóun ọ́ àkáǹtì ẹ̀ kò sí tí ó fi bọ́ lẹ́nu yà ọ́ gbé bà yóò jìyà àmọ́ lọ́wọ́ ọ́ máa yóò mójú kó láwọn kankan ìtẹ́yìn ó fi wà lìjẹ́ náà àmọ́ kẹ́yìn odóńdó pé yẹ gbogbo ntọ́lọ́n bá fẹ́ béèrè ìrun ní ọ̀pá àkíní àwẹ̀ ní ọ̀pá àgbà ni ọ̀rọ̀ tó jẹnu ọmọ èèyàn lọ ní o a sì ń ti ń gbọ́rù rẹ́dẹ̀rẹ̀ dẹ́ bẹ́ẹ̀ láyé lónìí káfúra wa la alfaa wa fadilatu sheikh amin ibrahim rahmatulahi alayhi rahmatan wasi'a ọlọ́nkọ́ mọ́sá kẹ́ àwọn baba madina ara ẹ̀kọ́ kọ́ lára wọn wọ́n wà láwùjọ bìkánjọ́ kan àwọn aláàfáà pọ̀ gbogbo àwọn àfáà pọ̀ wọ́n wá pe ọ̀kan nú àwọn àlùfáà pé òun ni kó so yìgì àbí kó sàdúrà wọ́n ń ṣe ìyàwó ni ẹni tí wọ́n wá pè yìí ọmọ èké lọ sáwọn àgbàlagbà tí ọ wà ń bẹ ipò bàbá ẹni náà ni wọ́n ni wọ́n fi sí so mọ̀rọ̀kùnrin náà ti wá mú látà pé ah, ọ̀la bàbá yìí lòun kú ń jẹ gbogbo bí táwọn bá ti dé àwọn gbọ́dọ̀ kọ́kọ́ yin bàbá yìí wọ́n ti wá láwọn ọmọ kéwú tí ó kọ́kọ́ hun orin tí ó kọ́kọ́ yin àwọn bàbá wọ́n ṣe bẹ́ẹ̀ lójú Sheikh Aminu njọ́ náà wọn ò wí ní tí ọ̀dá ń pa bàbá yìí kèsì pé wọ́n kọjá là ń pa bàbá yìí àmọ́ ẹ̀wọ̀n náà táwọn ẹni ọlọ́run gbà ronú Sheikh Aminu ní kí wọ́n dákun àwọn lọ́rọ̀ kí wọ́n fún àwọn ní microphone ẹ̀dàkùn ẹ̀yìn mọ́jà jàǹbá àwọn bàbá wọn yìí máa o gbogbo ń tẹ́ wí látàárọ̀ ń pa bàbá yìí ọlọ́run ọjà àlìkè àmọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn àwọn ọ̀gbọ́ ọlọ́run forí jì wọ́n kọ̀ jáde nù gbogbo ń tẹ́ wí àfi àwọn bàbá ni wọ́n jáyé àwọn ó ṣe kínní àwọn bàbá ni ọlọ́run fi ṣe kínní àwọn bàbá àwọn míì ń bẹ tí ọ̀kọjá lànà ọ̀rọ̀ gẹ́gẹ́ mo ti wí òmíì sì máa kọjá lẹ́nu ẹlòmíì àmẹ́yìí tó tiẹ̀ burú tí bàbá pe àkíyèsí wá ń jọ̀hún ni pé ẹ̀ ń tí ń sọ indirectly pé bàbá yóò ní pírọ́blẹ́mù lọ́dọ̀ ọlọ́run kódà ọlọ́run ó forí jìn kó jáde lẹ́nu yín bẹ́ẹ̀ bàbá yìí sì nídìí ẹ̀ àpèsè pé wọ́n wọ́n mọ bàbá yìí dẹ̀gbẹ̀lẹ́gbẹ́ bóyá wọ́n rí i pé ọ̀sẹ̀ lọ́hùn bìkan àmọ́ kò sí ní ìsẹ̀ lọ́hùn anábìlẹ́ni ọlọ́run bá àkáǹtì rẹ̀ yóò ṣe kíni yóò jìyà àmọ́ àwọn kan bẹ̀ wọ́n ní jìyà tí wọ́n wà lìjánná min rahmatillah min rahmatillah olùwàlásàánú àwọn kan bẹ́ẹ̀ pé a bí wọ́n ṣe dé yìí ó gbìyànjú ni àmọ́ pé gbogbo ẹ̀ ló ṣe ìran kan nu nínú ọ̀ràn tí ọ̀nà mẹ́ta tọmọ nìyókùn ṣe lálùkìyàmà torí ká gbádìí sí bá a bá ń gbọ́ finnar àbí kúlò dọ̀lá latin finnar ẹjẹ́ àgbọ̀ yé o torí ní ń fa látẹ̀sí kúnà bìmá àkún mùsùlùmí fi lè láyà máa lọ mọ́sálásí ẹlòmíín lọ pààyàn pé àwọn báwọn ti ń kírun lásùbọ̀ àwọn owó ní ń kírun run wọn kí. ìran kejì òun nírú àwọn táwọn wí látàárọ̀ ni yọ tọ́nà wò kó tó wà lìjánà kò ní lọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń rọtí sínú àgé tó rò pé òun ń tan ọkùnrin tán lọ́hùn yukhadi'una yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum olùwàsọ bẹ́ẹ̀ ní Suratul Baqara lórí ara ẹ̀ lọ́ntàn o àti gbogbo ọ̀nà tí kó wa wá fi ń tan orí ara ẹ̀ tẹ́nìkan ò rí tọ́lọ̀ ń rí ó lè má lọ lọ́fẹ̀ẹ́ lófo ó lè má sin ó lè iṣẹ́ tiẹ̀ lè má wọnú kàtígórì alákọ̀ọ́kọ́ ni tọ́lọ̀ ń ní àyọ̀ǹda kí ni màsíìrù tiwọn ni pé yọ tọ̀nà wò yóò jìyà ẹ̀ṣẹ̀ ìtumọ̀ ẹ̀nu lálùkìyàmà àmọ́ ọ̀rọ̀ khalidina fiha kò sí lọ́rọ̀ tiẹ̀ ta ló wí bẹ́ẹ̀ arọ́sùlù sọlọ sọlọ pé mankana fi kọ́lìbìhì mẹ́kọ́lù habbatin min ìmánì dàkàlà aljanna yọ wà aljanna alábì òkè òní wọlé o àmọ́ yọ wọ gíní ìtumọ̀ ẹ̀ ní pé láyàkúlúdà fìnnà láyàkúlúdà fìnnà òun ni mo ní má tọrọ yíhun náà kọ̀ dá o iná sáníyà sẹ́kọ́ndì kan ọlọ́mọ fi dán wa wò ló tó wá kan ìran ẹlẹ́ẹ̀kẹta ìran kíni ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn làwọn khalidina fiha abadan àwọn làwọn tí alukufuru aṣíríkù làwọn bá kú gbogbo ẹni wọn bá kú lórí à ń bọ bí à ń bọ pẹ à ń pe ya kìnnì kan lẹ́yìn ọlọ́run ṣíríkù gbogbo ẹ o àmọ́ kìlọ̀ fúnra wa o àwọn yorùbá tí ọba mo ti sọ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yorùbá tí ọba tí ó bá sọ chéǹjì wa bí a ṣe lè bó tí ò ní já gbọ́rọ̀ ọlọ́run bó ti wí yé ká fọyà kún o sẹ́rí síríkù ẹbọ ẹbọ tá ń wí ẹlòmíín rò pé àwọn tí ń tọrọ epo sí nǹkan àwọn tí ń bodò àwọn nìkan lẹ́lẹ́bọ bẹ́ẹ̀ yóò bá lọ́kàn kọ́yìn láńgbéjì ẹbọ ẹbọ ẹbọ ẹbọ síríkù léde lárúbáwá ni mú ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn ó gbé fún kínní ọ̀gbẹ̀fẹ́ yàn àbẹ́dá mi ògbé fún gi ògbé fódò kílẹ̀ tọ́ tọ́lọ́hún alla ta'budu illa iya mọ́sẹ̀ lómi lẹ́yìn ọlọ́run ara ìbáda ọlọ́run ànábì ní àdùáhù huwa li ìbáda ètè èèyàn pé nìkan pé wá gbà mí ìbáda ni o nígbà èèyàn bá ti pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run fàhùwà mushrikun ẹlẹ́bọ ni nípa báyìí àwọn wọn ni nìkan àwọn ni khalidina fiha abada ẹ̀rí gbogbo ẹni tí ọba ti rí báyìí olúwa ni la tasfikuna dima'akum ó wí bẹ́ẹ̀ fáwọn bànú Isra'ila wa huwa shar'un lànà torí pé ń bẹ nínú ṣẹ̀rí àti wa náà tá nẹ́bí jẹ́ńsẹ́ pé mùsùlùmí ò kọjú ìdà ìbọn ọ̀bẹ síra wọn ẹ̀rí ìtọ́tẹ̀ wa burú òun ni pé kó ṣe pé lórí ọ̀rọ̀ ayé ni mùsùlùmí méjì ń para wọn sí òṣèlú òṣèlú tó kọjú sáwọn kan lónìí tí ó kọ̀yìn sí wọn lọ́la ayé tó dùn báwọn lónìí tó ipá àwọn kan lọ jẹ lánàá ẹnu tí wọn yọ kó ńbẹ ní ẹnu tiẹ fi bá kéèyàn wá torí yín kọ́ sàgbákò lálìkìyàmà. wọ́n ráyà kìlà lọ bára wọn wọ́n lọ pàdé ara wọn lójú ọ̀nà gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ́ tá a gbọ́dọ̀ gbọ́ pẹ̀lú mùsùlùmí ẹjá ké fọ́mọ mùsùlùmí tó bá wà tí ròyìn bá sì wà lórí ẹ̀ pé gbogbo tó gbé láyé yìí Allahu Akbar òpin pé yẹn Nàìjíríà ti ẹ̀ ti figi lé ọdún mẹ́rin mẹ́rin náà ni wọ́n bá dẹ́yẹ ọdún mẹ́rin wọ́n lè yọ ọ́ kúrò tí ẹ̀ máa wá lu ọdún mẹ́rin mẹ́rin mẹ́rin tí ẹ lọ́kọ́ mọ́kò ń bẹ̀ kí kú láyé ìrùpẹ́ nìkan jẹun òṣèlú kọ́ gbádùn rẹ̀ kọ́ pọ́gọ́rùn ọdún mélòó lòun náà gbé láyé àbí gbogbo ìtọ́ wá gbé yìí kèétí tó nǹkan kan nínú tó lọ gbé láyé kìyàmà wà ìnà yawman ẹ́ inda rabbika ka alfi sanatin mimma ta'uddu olùwà lọ́jọ́ kan nínú tẹ́yìn ń kà one thousand years ti ń kọjọ́jọ́ kan lọ ń dàrọ̀ bí kà lọ́dọ̀ ọlọ́run nínú tafsiru àyà yìí ni pé min ayyamil qiyama wọ́n gbé kéèyàn kéèyàn ọmọ tí ń bá ń ṣe o má torí ntọ́ jẹ tí ó tán kó kó bára rẹ ní kó bá tiẹ̀ tán ìkóbá ẹ̀rí kóbá ta yé ya àbá dánwò ta yé yìí òpin ẹ̀mí yẹn bá ti kú ọ́ tán nù kọ́lá wọn bá dájọ́ ọkú fún yẹn níjọ́ tí ọba ti kú ọ̀tánù alikiyamala maut kò sí kú bálìjẹ́nà lèyàn bá tọ́ sí bí kí ọlọ́run ní yọmọ gbádùn lọ ní gbáà bí náà bí yá lèyàn bá wọ́ rẹ̀ débẹ̀ yọmọ jẹ̀yà nínà lọ ní gbáà. ẹ dákun látàsíkú náà bìmá àkún gbogbo tó léwu wò ó ṣe láàrin mùsùlùmí èyí tó ti ẹ̀ burú ni ọ̀rọ̀ ayé tí ò tó nǹkan kan ẹ gbọ́ bá nẹ́bi tó júwe ayé ni ayé sẹ́yìn kàkún yìí ànẹ́bi ní báyé bá tó jìnnáhù bàrúbọ̀ tó bá tó yẹ ìsinsin lọ́dọ̀ ọlọ́run tó bá tó ajẹ́ pé kò tó ayé ò ní válù tó ìyẹ́ kan nù yẹ méjì ìsinsin mélòó lè sinsin náà tá a tó ń válù yẹ rẹ̀ لو كانت الدنيا عند الله تساوي جناح جناح بعوضة بعوضة كنني كلا البعوضة يم يم أسيون يا يم يم كان bọ́bá ti dédé rẹ̀ lọ́dọ̀ ọlọ́run níbi tá yẹ yẹpẹrẹ dé olùwà ni máa sàkọ̀ káfíran máa ọlọ́run ọba ti fún kèfèrí nígbẹ̀ omi kan mú láyé àmọ́ yíyọ ọjọ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọ̀hún ní nǹkan òun la wí nìtí common sense yọ sọ fún òpin èèyàn gbádùn wàláwí níjọ́ òun la máa ké wàláwí síta àlìfá àbí tó máa lè fẹ́ ta ní ọjà ẹ̀gbẹ́ àlìfú àfáà ní wàláwí síta fi ẹ̀gbẹ́ gbé one thousand tó mọ́ tó gbé two thousand sí wàlábùdà mi yẹ omi ẹ̀hẹ́ and so what njọ́ kan náà wọ́n pè é kò sí mọ́ àti gbogbo ẹgbẹ̀rún mẹ́ta ọdún yìí ọ ẹsẹ̀ wá díjọ́ mélòó ìjọ mẹ́ta wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udun nípa báyìí ẹ dákun ẹjá taparada o ẹ mẹ́jà ẹlòmíì náà inú tó báyà ń jẹ́ ni pé tọ́lọ́n náà ni ó tẹ̀ tún wá rò pé òun ṣe dé bẹ́ẹ̀ èèyàn máa jẹ̀bi ńgbà míì bí wọ́n bá rìn bọ́lọ̀ ní ti lẹ́yìn orin o àti ọlọ́run ni pé látẹ̀sìkúná bìmá àkùn olúwa wí bẹ́ẹ̀ fáwọn bàní Ísírẹ́lì ó sì wí bẹ́ẹ̀ fáwa náà òun là fi ń ka àyà là ń ka hadisi tí ó jẹ́ tiwa tí ń ṣe déédéé tó olúwa wí fún àwọn bàní Ísírẹ́lì wa shar'u man qablana shar'u lana ma lam nunha anhu fi shar'ina wala tukhrijuna anfusakum min diyari olúwa ni ẹtún rántí o májẹ̀mú tá a gbé tẹ gbé ẹ̀yin Banu Israila ọmọ lórí latasfifuna dima'akum inú àdéhùn májẹ̀mú tẹ ṣe fọlọ ni pé la tukhrijuna anfusakum min diyarikum ẹni wà nú ẹni tí yóò lé apá kan yín kú nílé apá kan wala tukhrijuna anfusakum min dìyàrìkùn àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ fáwọn Banu Isra'ila lólúwa fi gbé àwọn májẹ̀mú yìí nínú májẹ̀mú tọ́lọ̀ tún gbé fún wọn tá a padà ká òun ni pé ọlọ́run mú májẹ̀mú ọmú májẹ̀mú lọ́dọ̀ àwọn Banu Isra'ila pé watufduna asarikum bẹ́ẹ̀ bá gbogbo ẹ bá lójú ogun tí wọ́n bá fi mú àwọn kan nù yín ẹ̀yin ò kọ́lọ́ gbogbo ń táwọn tí wọ́n mú lẹ́rú ní èèbọ́ lóko ẹrú ẹ̀yìn lẹ́wà. olùwà gbé àwọn àwọn Bani Israila àkádúná mẹ̀nsá kọ̀ọ̀kan wọ́n gbàdé wù. fún ma àkọ́rọ́tùm ọlọ́run ní kọ́dà àkọ́rọ́tùm ẹ̀yìn náà sì fi rin lẹ̀ bẹ́ẹ̀ wà á ń tún tashhadun wà á ń tún tashhadun náà ń bì mí na ṣahada àbí bó láti yàn yìí ẹ́ ẹ̀yin náà jẹ́rìí sí àbí ẹlòmíì ò sí láyé ńgbà wọn ńgbà ni eléyìí ni ó mú wa yà sí bí inú àwẹ̀ la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí inú àwọn àsìgbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí máa ṣẹlẹ̀ ńgbà ni alukur'an alkarim nazala bilogati laaro nazala bilogati èdè lárúbáwá lọ́lọ́run fi sọ alukur'an kalẹ̀ èyàn sì gbọ́dọ̀ máa wá wádìí yìí ń pé èsè tọ́lọ̀ ń fi kọ́lọ̀ wádìí torí pé ẹlòmíì ọ̀rọ̀ kọ̀rọ̀ ń gbà míì pé èsè kí ló dé tí lárúbáwá ń tọ́ tí ọlọ́run lọ́rùn ń lọ sí i ó sì ní ṣẹ́kímà tó fi ṣe kíni tó fi ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá wá fẹ́ túmọ̀ alukur'an kẹrìm a máa fi yorùbá túmọ̀ kur'an o a tu tú kùránì lódiwọ̀n tí a fi gbọ́ yé ní yorùbá àmọ́ ìta bá ti rí pàgbára èdè tiwa bó ti rí yorùbá yìí máa rí bẹ́ẹ̀ lédè òyìnbó ń gbà míì náà ń rí bẹ́ẹ̀ lédè àwọn russia yóò rí bẹ́ẹ̀ lédè àwọn filipino ń gbà míì mọ́bà ti rí pàgbára èdè yìí ọ̀fẹ́ ká ntọ́lọ́hún wíyàn yín gan òun lẹ̀ rí bẹ́ẹ̀ bá ń ka translation kùránì wọ́n wà fi bírákẹ́ẹ̀tì sí i pé ntọ́jọ ni o nínú láńgbéjì wa a ntọ́lọ̀ ń wí gan-an òun ní àlàyé ni o. àṣàhádà lédè lárúbáwá sálùkùrá ni fi sọ̀kalẹ̀ kèé túmọ̀ ẹ̀rí ní gbogbo ògbà o kèé túmọ̀ kíni kèé túmọ̀ ẹ̀rí ní gbogbo ògbà. àmọ́ túmọ̀ ń gbà míì pé mo wà láyé ń gbà ń ṣẹ̀hídù ó sojú mi bí wọn bá ní nǹkan kan sojú yàn nísìnyí sẹ́mọ̀ pé ó lè má wà ń bẹ̀ ńgbà tí wọ́n ń ṣe àmọ́ wà ń nù lú àbí ń bẹ láyé ó lè gbà ah, ó sojú òun gbà wọn ìyẹn ni pé òun ń bẹ láyé ń gbà wọn lárúbáwá máa lò bẹ́ẹ̀ náà bọ́bá sì sojú yàn kòrókòró tó wà ń bẹ lárúbáwá tún máa lò pé ṣẹ́hìdà òun ni ayé alukur'an karimu ti ń bẹ nú alukur'an tẹlomi sí tu lónìí faman shahida minkum ash-shahra fal yasumu. shahida ń bẹ̀ ń wò mí ni pé yẹn gan ni rẹ̀ olúwa ní oṣù rọmọbọ́nà ntẹ́ ma fi ma pọ́ wọlé òun ni kẹ́sìkínni kẹ́rì hilal kẹ́rì létésù kó ọlọ́run wa sọ pé wà máa ń ṣàhídà mí ń kùn mú ṣàhàrọ̀ fáìlì yẹ̀sùn bẹ́yìn bá wá tù sí pé ẹni ọba ti gán ní oṣù o kọ́yà sí kíni kọ́yà gbàwẹ̀ mọ̀fúnmùn mùkálàfà rẹ̀ ní pẹ́ni tí ọba gán ní oṣù mọ̀ gbàwẹ̀ àwẹ̀ di mélòó lónìí àwọn ẹlòmíín jẹun lọ́wọ́ dì sí torí pé wọ́n ní àwọn ìjì rí oṣù ń tán máa pé ọlọ́run sì ní fàmọ́ ń ṣẹ̀yídà ẹni ọba gan ni ẹ mọ̀ ṣẹ̀yídà rẹ̀ ẹgbẹ́ yorùbá ti ń wọnú àti ń fi làákàyè yorùbá tó alukurani torí pé yorùbá máa pé ọṣẹ yìí dáa rẹ ó rí inú àbí ìtumọ̀ ṣẹ́hìdà ọ̀pọ̀ inú èdè lárúbá tọ́lọ̀ ń fi sọ alukurani kalẹ̀ kọ́ńtẹ́kìtì síyáàpù ni ọ̀wá ajá máa irú ìtumọ̀ wo ni ṣẹ́hìdà mú lọ́wọ́ ń bì fàmán ṣẹ́hìdà mi kò mú ṣáárọ̀ ara ìta wínú pé ìtumọ̀ ẹ̀ ni pé ẹni àwẹ́ bá sojú ẹ̀ ìtumọ̀ tó bá yàwó múnu fàmán ṣẹ́hìdà mi kò ẹni àwẹ́ bá bá láyé tó sojú ẹ̀ fárí yasumuhu ya gba àwẹ́ o fàmán ṣẹ́hìdà mi kò mú ṣáárọ̀ fárí yasumuhu àmọ́ gbéyàn bá ṣẹ̀ṣẹ̀ rí àà kò rí bẹ́ẹ̀ hadithu abdullahi bin umar radiyallahu anhuma nínú àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ibn umar ló já gbọ́ yé pé bóò ni wọ́n rí oṣù bóò là nábì wọ́ oṣù bóò ní máa ṣe nú àwẹ̀ ibn umar ní tàrọ́ annásu alhilal tàrọ́ annásu alhilal fàrọ̀ àìtúhù وأخبرت النبي صلى الله عليه وسلم فصام وأمر الناس بالصيام تراءى الناس الهلال ń kálukú ń jáde ń wóṣù ìsúnmọ́ tààrọ́ ànúwé rí o ẹwú bí lárúbáwá ti rí jì rọ́ à orí tààrọ́ à kèrí o ọwá kóhun ó ṣe kíni kóhun ó rí i tààrọ àná tó ń kálukú wọn pé sóṣù yọ àbí ọyọ èmi náà jọyìn wọn ẹ wá wò lẹ́yìn wọn wá ní kíni fàárọ áì tùbú tààrọ á rọ à fàárọ áì tùbú èmi náà wá rí tààrọ àyìnà fàárọ àyìnà Ibn Umar ní fàárọ áì tùbú èmi náà gán ní ẹ̀mọ́rọ́sù pósù lé fa akhbarutu nabiyya sallallahu alaihi wasallam mo wá lọ wí fún anabi sallallahu alaihi wasallam anabi ń bẹ́ẹ̀ bí wọ́n ti ń gun rúfù wosù ẹ́ anabi ò sí ń bẹ́ẹ̀ àmọ́ àwọn tó rí wọ́n wá lọ sí kínní ní umaru ní mi mo wá lọ sọ fún anabi tá anabi wá ní nsọ́nbẹ́ẹ̀ ó ní fa sọ́ọ́mọ́ anabi rí láì lórí ntí mo wí ni sallallahu alayhi wa sallam ńgbà tó mọ̀ pé ibùnà Umaru ló wí kìí sèyàn jégbéjégbé òkúrọ́ kan sèyàn ọ̀sọ̀ ń bí ẹni ọba lòun rọ́ṣù nù sọlẹ́kọ̀ọ́ rẹ̀ sólóòtọ́ ni sẹ́ni ọlẹ́sìn ni fasọ́ọ̀mà ibn Umar lánàbí bá bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́dẹ̀ yíò nìkan kọ́ wà á mọ̀rọ̀ náàsá bèsìyà ó sì pàṣẹ pé kó wọ́n máa gbà àwẹ̀ o ibn Umar lóhun rọ́ṣù èyí ń lọ́jà mọ̀ pé àti fàmà ń ṣàhídá mẹ́ńkù mọ́ṣáhárọ̀ fálíyà sómúhú kò dí dandan kí gbogbo mùsùlùmí ó rí oṣù o àwọn kan náà ní ó rí ní ó wí fún àwọn tí ọba já láṣẹ àmọ́ inú ẹ̀kọ́ tí Ibn Umar kọ́ wa ń yàn yẹn fi èsì nígbà tí Ibn Umar róṣù text message lókù gbé Ibn Umar ti róṣù nísìnyí bọ́bá ipá yé text message ní kọ́ wá gbé fóònù pé oṣù ti yọ o bẹ́ẹ̀ lómi ti máa ṣe ọ̀bá mu àṣẹ àwẹ̀ ọ bẹ̀rẹ̀ àwẹ̀ ọ parí ọwọ́ aláṣẹ mùsùlùmí ni ṣẹ̀rí àfisí òun ni ẹ̀kọ́ di Ibn Umar kọ́ wa ní Ibn Umar ní èsì èèyàn kékeré àmọ́ àṣẹ ni ò sí lọ́wọ́ ẹ̀ tá láṣẹ wà lọ́wọ́ ẹ̀ òun la láṣẹ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní fa akhbarutu annabiya mo wá lọ wí fún un annabi lọ́wọ́ á ṣe kí ni annabi lọ́wọ́ á kéde ìlànà nu bẹ́ẹ̀ bá rọ́ṣù kọ́ wa tọ àwọn aláṣẹ mùsùlùmí lọ pé a ah, èmi báyìí níbi báyìí mo rí oṣù báwọn náà bá wá gbé yẹ̀wò tí wọ́n rí kórí bẹ́ẹ̀ bá nábì ti kéde wọ́n wá kéde bí wọ́n bá rí pé ẹ̀rí rẹ̀ yóò lẹ́sẹ̀ ńlẹ̀ kọ̀ọ̀kan o kò sí kínní kọ̀ọ̀kan alimọ́ ibùdó tẹ́mí àkọ́dà ibùdó tẹ́mí àsọ pé ẹni tó rọ́ṣù ó sì lọ sọ fáláṣẹ mùsùlùmí pé mo róṣù aláṣẹ nírú wọ̀ yìí ní róṣù ó sì dá lójú póun ṣe kí ni póun rí àmọ́ antifidẹ́ǹtì ẹ̀ àwọn jẹ́gbẹ́jẹgbẹ́ wa rẹ̀ bó ti rí tẹ́lẹ̀ kò lè jẹ́ wọn ó àbí káwa náà nísìnyí kí ọ̀mùgbó ọ̀mùtí kan ọkọ̀ ìpóhùn náà wà póun róṣù táwa náà ní dáùtù ẹ̀ àbẹ́nìkan tó yẹ pé máa múrọ́ láàyè ní òun ehulẹ̀ parọ́ <laughs> kọ́ wa pé òun rí àhà alimam ibn taymiya sọ débẹ̀ pé ọ̀dà lójú pòun ṣe gíní àwọn orí gíní yìí àmọ́ wọn ò recognize rẹ̀ gbé wọ̀nyí irú rẹ̀ kọ́ bàbá rẹ̀ lómi ìtọ́yà àwí lókù wọ́n wá ní ọ̀sáwẹ̀ hal yasumu huwa hal yasumu ìjọ wọn gbá rẹ̀ ṣé ìwọ̀n tún ní di dìbéètì bí ẹ bá ipò ṣe dandan ká láṣẹ ọ́fà ṣe sí ààwẹ̀. Ibn Taymiyyah ní ráyù rọ́jí òun dànà èyí tó rinlẹ̀ lọ́dọ̀ tiwa ní kékòó náà mọ́gárì torí pé as-sawmu yawma yasumu an-nas níjọ́ tí gbogbo èèyàn ń gbààwẹ̀ pẹ̀lú àṣẹ aláṣẹ mùsùlùmí níjọ́ náà làwẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dàkùn eléyìí àti wà níjọ́ kejì lóòótọ́ àmọ́ kan báwọn eléyìí ò ti wọlé bẹ́ẹ̀ náà làwọn à ń sáré máwẹ̀ kí ni ń kàn lójú kí ni ń kàn lójú ebófin ọlọ́run ní bó sì ṣe ní àárín inú bí wọ́n ti rìn láyé ànẹ́bì la kà fúnra wa yìí sallallahu alayhi wa nípa báyìí wa antum tashhadun ash-shahada huna ó lè má tún máa pé ẹjẹ́ lẹ́rìí sí i pé ẹ wá jẹ́rìí pé mo jẹ́rìí pé nǹkan báyìí wà á tún tẹ̀ ṣàdúnà ó sojú yín wà á tún tẹ̀ ṣàdúnà ẹ wà ń bẹ̀ wà á tún tẹ̀ ṣàdúnà ẹ̀yin náà mọ̀ gbogbo eléyìí ni tẹ̀ ṣàdúnà máa kékeré ni màá mú wa nú èdè lárúbáwá náà. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون, ف... وتخرجون فريقا منكم من دياركم من ديارهم تظاهرون عليهم بالعثم والعدوان وإن يأتوكم أسارا تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون آه الحمد لله bí náà ni a ti dúró lónìí insha allahu ta'ala tó gẹ́gẹ́ bí àdéhùn a fẹ́ kí ilẹ̀ ọmọ sú ọ̀nà tó jìn lẹ́lòmíì ti wá aago mẹ́fà ti kọjá báyìí pẹ̀lú ògọ́rọ̀ ẹja tètè máa dé láàrin aago mẹ́rin àbọ̀ sí márùn-ún àbọ̀ ní pílánì wa ọ̀rọ̀ kọ́mọ́sá jẹ́ ìta gbọ́ iná kò sí wa láǹfààní kó já lè mú lò kó sì wúlò fún wa láyé àti ní àlùkìyàmà gẹ́gẹ́ bí a ti kéde tẹ́lẹ̀ tafsirọ́ máa wáyé lọ́jọ́ al-ahadi ọjọ́ sunday ọjọ́ eh, tuesday àtọ́jọ́ thursday alamisi kọlọ́nkọ́ mọ́sá gba gbogbo bàdà wa ní ramadan ẹ̀kọ́ gba alẹ́ sí fún wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Thank you.